أعوذ بالله من الشيطان الرجيم والتطائفة من أهل الكتاب لو يضلونكم والتطائفة الشيطان الرجيم ليون ọjọ́ kẹrìnlá nínú oṣù ọmọdún a tún máa tẹ̀síwájú ní ìdàkìrì rọ́ọ̀kì alìmọ́ọ̀n àyà sí àdìgbé lẹ́nu òun náà ní àyà ọ̀kàndínlẹ̀ ọgọ́rin. Àyà yìí sọ nípa ìwéka àwọn jù. Àìjẹ́wọ́. èyí tí wọ́n ṣe káwọn mùsùlùmí àti ètè wọn. yìí wọ́n fẹ́ fún wa nírò nípa èyí tá yìí àti ọ̀tẹ̀ tí wọ́n dá ọlọ́run tẹ̀ tí ó yẹ wá wípé ìgbẹ̀yìn èéta wọ àtọ̀tẹ̀ wọ àpadàbọ̀ sí ẹ̀ orí wọn náà ló máa wà kódà ní òkúra ọlọ́run bá wá ń sọ fún wa wípé wá ti tọ́ ifá sọ obìnrin alẹ́ ìgbé káàdé làwọn yòókè lóore tó ọ tọ́ífà àwọn ikọ̀ kan nínú àwọn oníṣẹ́ra ó wù wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ láwọn ìròyìn lónà tó hàn pé táwọn bá lè sì í lọ́nà táwọn bá lè sọ yìí ẹni tí ó dínà wọ́n ń pẹ́ ìkẹ́ ìbọ̀dẹ̀tẹ̀ wà lórí ẹ̀ ẹ mọ̀ wọ́n lè ẹnìkan sọ wípé kàkà kí ikú má jẹ sèse yóò fi sáwádà lò kò sí ohun tí wọ́n ń pè ní hasad gẹ́gẹ́ bá ti mọ̀ pé rẹ̀ méjì ni. hasanu mahmudu kẹ ìyẹn là ń pè lówó ìṣẹ́gàn ìyẹn lọ́wọ́ àti hadith abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wa ardaah tí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé la hasada illa ithbatayn. kò ojú jẹ́ owó jíjẹ àfi nínú kẹfẹ́ta. alákọ̀ọ́kọ́ kí èyí owó ẹni tọ́lọ́wọ́ bá fún nímọ̀ tó wá ń lò mọ̀ yẹn. ìgbìmọ̀ tó fún lágbájá ìwọ náà lábàá mímọ̀ náà jẹ́ ọlọ́run kéde rẹ̀ kí ẹ wá tọ́ tí ó gbà nímọ̀ ìyẹn lè ju owó ìyà lórí eléyìí ìkejì onílé yẹn ẹni tó ní dúkìá tọ́lọ́wọ́ bá wá ṣe dírọ̀rùn fẹ́ nìyẹn láti máa lé dúkìá yẹn síbi ojú ọ̀yọ́ ọlọ́wọ́ bá dé lọ́nà tó dáa ṣé wàá lè wọ̀ lọ́wọ́ owó tó kú lágbájá ṣe sọ pé lọ́wọ́ ẹ̀ ọ́ ẹ̀mí náà ọ́ kéré wàá tọ́lẹ̀ tí ọgbà fi lówó lọ́nà àlàyé owó tó dáa nìyẹn ṣùgbọ́n alḥasan al-mazmum òun ni ẹ̀gàn ìta irun òun náà ni tàbí sí zawali ni'mat al-ghayr ìyẹ̀rọ ààrẹ kan ìdẹ̀ra ti bẹ fẹ́nìkẹ́ kúkú òkú ṣùgbọ́n kan wá sọ pé ìdẹ̀ra yẹn bá kú òkú ìdẹ́gbẹ́ bó wájú ẹ̀. tó tó pè ní hasadu nìyẹn irú yẹn lọ́wọ́ n'owa jíù lọ́wọ́ jíù nìyí wọ́n ti sì rẹ̀ wọ́n ti wá rí pé káwọn ti ta ẹnì bá kan sọ wọ́n sọ pé ẹni ti ẹni tó lé ọmọ máa kó ọmọ tó tí wọ́n ti ta wọ́n lè kó tó wá wọ ẹni kúra àwọn ti sì ò fi káwọn méjì sílẹ̀. ọlọ́run ni wá ń já tọ́ ifá tó ń bèrè káàkiri kíkà àti láwọn yóò fi lónà tó. aláwọ̀ ẹ̀kọ́ kan nínú àwọn bàkàdá bíyà awù ọ píláwì òdì lónà kó ọ tí wọn bá lè sì yí lọ́nà ọlọ́dún ọ̀gá òdì lónà kó o lè sì yí lọ́nà ẹ̀yin náà ti dúró lórí òdodo o lè rí sílẹ̀ kẹ́kẹ́ sí ìlà àǹfùsà ló ara wọn náà wá sí lọ́nà ọmọ yẹn ṣe òru kó o fẹ́ lè fúra ìtumọ̀ rẹ̀ ní pé ánẹ̀rọ ọ̀gbùgbùrù nìyé wọ́n á ṣìyà àkóbá yẹn wọ́n fi èyí pé èdè wọn lórí ìfẹ́ ìsinilọ́lẹ̀ ọ̀dọ̀ wọn náà ló máa padà sí. lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ bá wá sọ lẹ́bi tí ń sàtakò wọ́n pé yá áhàlálì kìí dáa ọlọ́run bá jẹ́ ìlẹ̀ nígbà kiri ti fẹ́ǹsà ẹni gbàgbọ́ sí àyà ọlọ́run wà á ń tún fẹ́ ṣàdúró ẹ̀yin rẹ̀ ti jẹ́ ẹsẹ̀ nídà. ẹ̀sìn bọ́ òdodo àyà ọlọ́run kò ti tọ́ ni. ẹ sì mọ̀ pé pàápàá rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí ìwà ṣe iṣẹ́ tó ń ta ìbò rẹ̀ sáyọ ọlọ́wọ́ báyìí ọlọ́wọ́ bá tún pè wọ́ wípé àlà mi ọlọ́run ọba ní ẹ̀yìn onísírà kí ni ṣe yí tí ẹ̀ ń ta òdodo pọ̀mọ́ bàjẹ́ wọ́tẹ́ tòmó nà lẹ́hàkọ́ ẹ̀ wá ń fi òtítọ́ pamọ́ wà á tún ká làwọn nà ẹ̀yìn rẹ̀ sì mọ̀. kí ni mo sẹ́ ṣe ẹfi pawọ́ tó tó wà nínú síra ayé nínú ìròyìn àǹdẹ́bì sallallahu alaihi wa sallam. ẹ̀yin náà ti bọ̀ yẹ pédéró yẹ dérí sí yìí kọ̀ yẹ kẹ́ sàtàkù ẹ̀ tó ti pẹ́ lọ́wọ́ yọ yẹ kẹ́ gbélé ní ẹ̀tẹ̀lé kí ti ṣe sẹ́ǹsì bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá tó wà pé kọ̀ọ̀kan wọn kọ́ ìfàtò ìrìn àlẹ́ mẹ́fà àwọn kọ̀ọ̀kẹ́ tí wọ́n bá tún sọ̀rọ̀ nínú àwọn bàkàtà bí àfẹ́ ábìlú ẹbí gbàgbọ́ bìlẹ̀dí ọ̀nzẹ̀rẹ̀ alẹ́lẹ́dì rẹ̀ ábọ̀dọ̀ ẹbí gbàgbọ́ tí wọ́n tún sọ̀kalẹ̀ fáwọn onígbàgbọ́ òdodo wájú àtẹ̀ háàrì lọ́sẹ̀ <laughs> ẹ̀rẹ́dẹ́ láàrin lọ́sẹ̀ lásẹ̀dí kẹgbàgbọ́ wá kòró ákẹ́rà wò sílẹ̀ ọba fi tún kẹsà الآية هذه المقيدة أرادوها ليلبسوا على ضعفاء من الناس أمر أمر الدين. قل في الآية هذه مقيدة ìṣèlú wọ́n gbèrú ẹ̀ láti lè fi dàn ọ̀rún bá wọ̀ ọ̀lẹ́ lójú nínú àwọn èèyàn wọ́n fẹ́ da alábọ̀rẹ́ ẹ̀sìn ọ̀rún wọn lójú. ọ̀rọ̀ àdìyàn ò mọ̀ sáwọn ohun ìfáyín náà يقدم مع المسلمين صلاة الصبح فإذا جاء آخر النهار القتل العلي. أي. قولي قيل obìnrin tó gbó pé àwọn òfin ibo nílẹ̀ lákòókò ọjọ́ wọ́n wá kírun àsùbá pẹ̀lú àwọn mùsùlùmí tètè àìdájá ákìrùn sẹ̀hárì tí wọ́n bá fi wá di pélé oṣù ìrìnkájú ìlàjì ìlé wọn bá tún rí ariwo ẹ wọn padà síbi ẹbí wọn. kóbi lè jáde sí àwọn àlìsí àhẹlẹ́sì àwọn tí wọ́n bá já láì bọ̀kẹ́bọ̀kẹ́ sọ àwọn èèyàn tí wọ́n bá sọ báyìí pé. ìsìlá ọ̀hún. ìsìlá ọ̀hún. àwọn tó bá jẹ́ láìwọ̀kẹ́wọ̀kẹ́ káwọn fi máa lérò pé èéṣe tí wọ́n kírun láàárọ̀ gbàdé òbí dalẹ́ wọn láwọn ò kírun wọn àwọn tó bá jẹ́ láìwọ̀kẹ́wọ̀kẹ́ náà àwọn ilẹ̀ wọ́n bá wá lérò pé rọ́jà tó fi láti rìndé ìwọ tó dá wọn padà sínú ẹ̀sìn wọn òun ni wọ́n ní láì sínú islam lójú wọn padà nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba àdìgẹ́ láti wá sọ ìgbèlà aláàlúyàrí ṣe aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ọ̀fẹ́ rí tiwọn nígbà tó bá yẹ ni èyí ṣe tí wọ́n ṣe é láàárọ̀ tí wọ́n já lẹ́sẹ̀. ibùdó àti ilẹ̀ jí wọn lọ wá látọ̀dọ̀ àfa àbùjáde nípa ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà. níbi àyà yìí ó gbúrò wá nípa àwọn iṣu òde. wọ́n sì rà sùbà àwọn yahudi wọ́n ká sùbà pẹ̀lú àjẹbí sọ́lọ́lọ́ àdó sẹ́lá. ìgbàjọ́ wa padà sílẹ̀ kú wọ́n bá láwọn ti padà sẹ́sìn àwọn padà wọ́n fi fèsì. أيا أولئك أن أن قد بدت لهم الجلالة بعد أن كانوا يدعون خي يعني شيء روز بيسا شو أنا في هاوية نسو تي هسا وني نسو تي هسا وني دو إسلام لي بعد أن تدلي تلي Hello, bali kala to asori fe wala tu ni ru illa li wa tabi'a dirako Thank you. alùpàá látún bì nù ọ àlẹ́ má lè gbàgbọ́ ńlá lè wọ́n tẹ̀lé àdínà nù ọ. àfàwọn tó bá tẹ̀lé sí. látẹ̀tùmọ̀ ìlú wọ́n tó ní ìlú. ẹ̀ẹ́dì wọ́n ní wọ́n máa sọ báyìí fáwọn gbàgbọ́ òyìn yìí pé ẹ má fọkẹ́ balẹ̀ o ẹ sì má fà sí ní yìí hẹ́ o àdúgbò tó wà lọ́dọ̀ yìí o àwọn tẹ́ bá fi hẹ̀ ẹ fi hẹ̀ lẹ́sẹ̀ ẹ fi hẹ̀ ẹni tó bá tẹ̀ lẹ́sìn yìí ni. wàtú ọ̀la tó bí irú náà bí ayé ni kò mọ̀ ilé ni mùsùlùmí nínú bí wàyà sájú bí alẹ́ èkó. ẹ má tó wá sàfihàn ojú bẹ lọ́wọ́ yẹ má fi hàn án mùsùlùmí táwọn ní ọwọ́ gbàgbọ́ yẹ wọ́n tó wà dọ́gbọ́n bá rẹ̀ yẹ ìyẹn ni pé ẹ̀gbọ́n rẹ̀ ń tọ́wọ́ àtúntò ẹ̀sìn yìí tó jẹ́ ìké tó jẹ́ rọ́ ẹ ọba ti pé tí wọ́n bá fẹ́ jẹ́ níta kò yí lọ́rọ̀ yìí náà ó tù tìbú. ìgbà ìwọ̀n tẹ̀sí bẹ́ẹ̀ pé kí ni yìí rí bẹ́ẹ̀ ti tẹ̀sí wọ́n sọ ọlọ́wọ́ sọ yìí pé kúlí ìtẹ̀lẹ̀ húdà húdà là ìlà lẹ́bi sọ pé dáadáa ju ìmọ̀lẹ̀ òun ìmọ̀lẹ̀ ọlọ́run. ẹ̀rí ọlọ́run ẹ̀ òun lè máa fi ẹ̀rí àwọn onígbàgbọ́ tuntun pọ̀ ọ̀sẹ̀ ìgbàgbọ́ tó pé pẹ̀lú ojú ọ̀sán kalẹ̀ fẹ́ràn ẹ̀ òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àyà ti nàìjíríà àwọn àyà tó ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àwọn ìtọ́ka tí máa ń gbé nǹkan pẹ́wù àti àwọn ẹ̀rí jẹ́rìí tó tó clear. وحين كتمتم أيها اليهود ما بأيديكم من صفة محمد النبي الأمي في كتبكم التي نقلتموها من الأنبياء الأفضلين ó dàbẹ ìyẹ̀wù sílẹ̀ bá fi pamọ́ ìròyìn àǹdẹ́bì ti bẹ́ẹ̀lú síra yìí ẹ wá lẹ̀ rí jáde ìròyìn àǹdẹ́bì àlùbí tó jẹ́rìí tó lè kawutọ́ há tí ó lè kọ́ kẹyẹ ti bẹ́ẹ̀lú síra yìí fẹ́ẹ́ fi pamọ́ jù bẹ́ẹ̀ lọ èyí fẹ́ ti bú àdàkọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀ńtẹ́bí ọlọ́mọdébí fámọ́tù bẹ́ẹ̀ lọ. ẹ̀rí ọlọ́run ti máa fi ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo gbọ̀dẹ̀ lọ síbi ìgbàgbọ́ tó pé pẹ̀lú tó sọ̀kalẹ̀ fáńdẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam. ọlọ́run bá wá sọ wípé àyọkúta àhàdó ìsìlámà ó ti sọ ìyẹn ni wípé kẹ ẹ gbọ́dọ̀ fọkẹ balẹ̀ ẹ ti gbọ́dọ̀ pàṣẹ rí hẹ àyàfi fún ẹni tó bá tẹ́lẹ̀ sí Ọlọ́run ní àtẹnudẹ sọ pé bọọdẹ nìbọn ni Ọlọ́run ayọkùtà àhàdó òbí sílámà òun ti èso kọlọwọ bá fi ta lọ́rẹ kò fi ta ẹnìkan lọ́rẹ irú owó tó fi ta yín lọ́rẹ Ọlọ́run ti fi bẹ́ẹ̀ àwọn yóò ha jó gbogbo àyè dára sí gbọ́ àbí kí wọ́n bá wá lọ ṣàyé sí yẹ lọ́dọ̀ ẹlẹ́dàá yìí yẹn pé yẹn kù lóòótọ́ wọ́n ti wọ́n tún wá sọ báyìí pé. àbí wọ́n máa sọ yìí pé alimu ti bẹ lọ́dọ̀ yìí tún bọ̀ ẹbí fi àwọn mùsùlùmí o. kọ́ máa ti fi wọ́n kọ́ ẹ̀kọ́ kìnínní lọ́dọ̀ yìí. ẹ wàá ti bá gẹ̀màgẹ̀ ẹ wàá bá àtibọ̀ rẹ̀ ọ̀bá pọ̀ bí àtọ̀ pé ìwọ̀n tá a kọ́ ìwọ̀n tá a kọ́ ilé ni. wọ́n máa ti fáwọn ọmọ kí wọ́n bọ̀ kí ó débi sí àbá àti òde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn yẹ̀wù tí wọ́n ní ṣe ìgbé wù síbẹ̀ lọ́dọ̀ yìí fún wọn ẹ má fi àwọn mùsùlùmí o wọ́n bá fi pé wọ́n kọ́ lọ́dọ̀ yìí tí wọ́n bá fi kọ́ lọ́dọ̀ yìí ẹ̀kẹ́ ti bákẹ́ bákẹ́ àbá ìgbò yọjọ yẹ. wọ́n tún wá ní àbúyẹ jù yìí lọ nípa báwọn ṣe tún máa bí gbàgbọ́ sí jù yìí lọ kọ́mọ àtún ajá sí pé wọ́n tún máa lọ fi sàárì ẹ̀jì ẹ̀ta kò yí lọ́dọ̀ ẹlẹ́dàá yìí. kọ́mọ sì rí pé wọ́n padà kú lẹ́rìí tí wọ́n fi takò yìí ju ti bẹ lọ́wọ́ yìí. yọ wá padà di sọ́kà bá o. yọ ajá sí pé wọ́n lẹ́rìí lórí yín láyé àti lọ́run torí bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ o. ọlọ́wọ́ á rí àwọn wí sí wọn ni ẹ ipe wo wọn kú yẹ má fi fẹ́ nìkan wọn máa ti pé wọn máa fi jà yín níyẹn lọ́dọ̀ ẹlẹ́dàá yín ọlọ́run ní kò lè dán fálà bí ẹni ńlá yìí. ìdájọ́ ti sọ pé ìsẹ̀lẹ̀ fálà dádájọ́ àjùlọ ọlá bí ẹni ńlá yìí ọwọ́ ọlọ́run lọ́wà ilẹ̀ ìfàdúlà ọlá ajúlọ ìyẹ́dínláì ọwọ́ ọlọ́run lọ́wà tí o ti ìbá yíyẹ ṣáá ẹni ọba wù ú ní òfò. Gbogbo alábọ̀rí ẹyẹ abẹ́ kọ́lọ́hún ṣe bó ṣe wù ú lọ́wà. Ọlọ́hun lọ́ba tó lè tani lọ́rẹ ó sì lè kọ́ fún ni. يمن على من يشاء بالإيمان والعلم وتصور الإحسان إذا إلى ذلك مصعب wọ́n lóun lè ṣèdẹ́ra fẹ́ni tó bá wù tí ó ní ìmọ̀ọ́nì tí ó ní gbàgbọ́ wọ́n lóun lè ṣèdẹ́ra fẹ́ni tó bá wù tí ó ní mímọ́ wọ́n lóun lè ṣèdẹ́ra fẹ́ni tó bá wù tí ó ta lọ́rẹ̀ ṣàtọ́wò táàmù ìyàwó rẹ̀ nǹkan sọ́pọ̀ lọ èyí tí ó pè. wàlúùdí lùmọ̀ yẹ ẹni ọba dẹ̀ wọ́n lọ́wọ́ lọ́wọ́ lè sí lọ́lẹ̀ akọ lójú ojú ta àtọ́jú olówó rẹ̀. ويختم على قلبه وسمعه ويجعل على بصيرة بصره بشاوة. ọlọ́wọ́ àwa lẹ ọkẹ́ ni ẹ bá àdébí gbọ́rọ̀ rẹ̀ yóò wá pé ìdìbò yóò dìbò lójú. tọ́lọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ àwíjàre tó pé bẹ́ lọ́dọ̀ ọlọ́run. àti ọgbọ́n èyí tó tó gbogbo wọ́n lọ wá sẹ́wọ̀n àlè ọlọ́wọ́ bá yẹn ọba tó gbòòrò rẹ̀ alábọ̀tẹ̀ rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ ní ìrọ̀ yìí ẹ̀ṣá. torí bí ọlọ́wọ́ bá yẹ ẹni tó bá wù á fi ọlá da sàlẹ́sà tọ́lọ́ lọ́wọ́ bá yọ lọ́lọ́lá jùlọ ni o. ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run ló ti ti sàyín lẹ́sà. Ẹ̀ẹ́ ó fi ọlá dẹ́yìn onígbàgbọ́ òdodo sàlẹ́sà ọlá tó ṣe pé kò láàlà kò lóòdì wọ̀ a lè ròyìn ẹ̀ pẹ̀lú àgbéga tó fi fàtẹ́lì Muhammad sallallahu alayhi wa sallam lórí gbogbo àwọn àdẹ́bí ọlọ. ọwọ́ àfihàn lẹ́gbọ́n ẹ̀yìn onígbàgbọ́ òdodo lọ síbi èyí tó fi pé jù nínú àwọn òfin ẹ̀. àwa fẹ́ ṣàlàyé ìṣesí gbà fífamọ́ àwọn yẹ̀fún ní ọlọ́run fẹ́ fún wa nílò nípa àwọn yẹ̀wù nípa wà tó ọ àlèkàwádẹ́ta jábò ká inú ó yàgbà nítorí káwọn onígbàgbọ́ òdodo fi lè sọ́ra fún ọ ẹ̀rí káfíńgbàgbàtẹ̀ jẹ pẹ̀lú ọ ọlọ́run ní wọ̀n lé ní áhìlẹ̀ kìtáàbì. kàtàdíà àwọn ìyàwó di ọwọ́ tó wọ́ aṣọ ọba fẹ́ fún wa nírò wípé pẹ̀lú wọ oúnjẹ àgbà pẹ̀lú wọ láti lè sọ àwọn onígbàgbọ́ òdodo lára kọ́ gbà tẹ̀jẹ̀ pẹ̀lú wọ ọwọ́ tó wọ mọ́tíńsá mọ́tíńsá bìbí sọ́ọ̀rì. ọwọ́ àánú wọ ẹni tó fi pé tó ọba gbé dúkìá sí lọ́wọ́ yóò á sì ní ìlẹ́yìn yóò dá padà fún ẹ. ayé. mi ò ní ìmọ̀lù àwọn ọmọ ọdún náà wò ìtọ́rí ìpínlẹ̀ àwòlà ànú àti ànú àti ànú àti ìyàwó lẹ́ka ẹlẹ́yìn ìyẹn ni wípé dúkìá tọ́pọ̀ ọwà tó ọtọ́ ọba gbé ewu yóò dà padà ní pípọ̀ ajá sí pípé dúkìá yẹn ọba pọ̀ náà ìtọ́rí ìkìlì ọ̀wùlá ọwà tó ọtọ́ ìpé yóò dà padà bẹ́ẹ̀. wọ́n rí lóhùn. ti wà nù wọn ẹni tó ṣe wípé tó ọba fún bí owó tó pọ̀ sọ pé bá ń tọ́jú owó yìí pamọ́ títí rẹ̀ sí òtún tó ti tọ́ tọ́ nǹkan òun ló gbé fún láyò àdíhì ilẹ̀ kò ní dá padà fún ọ. ilà mọ́tòkúta àlẹ́ yìí kọ́ ìrà àbí tó bá dúró lọ́rùn rẹ̀ ayé bílíbù tọ́lá láti àfi tó bá bẹ̀rẹ̀ sí ní wà pé pé pọ̀nkẹ́ rí tó o ti takú sí i lọ́dọ̀ tọ́jọ́ pé kò sí ohun lọ́jọ́ kí n ṣètò láti àkíkà pé ẹ̀tọ́ rẹ̀ yọ sáfẹ́ gbà á ní tọ́ba tó rí mọ́ ní ó tó filẹ̀. sọ ní òkú yọ àtìyàwó. ẹ sọ bá wá ṣe pé tèsí ẹ nìyí agbépọ̀ nǹkan oníjọ́ tá a gbà ògùn wa àtẹ̀dó lọ́rùn rẹ̀ ni. àtẹ̀dó yẹn bá gbé kí n tọ́rù owó ńlá bá kù tá a gbé fún àkọ́kọ́ tó wù dá padà rè tá a bá gbé fún èyí tó súnmọ́ ní pé kò ní í هذا الصوت في الصوت سمير على المرادة يبين سوارة نادي المال الكثير هو طفا بعد عكايا زجنا للناس حب الشهوات هاني هيا وعما دينار ومعروف دينار معود يعني هو اللي هو اللي سوى dirihamu òun ló sọ fleva dídẹ́rù kẹlá pẹ̀rẹ̀ kátó kọ́ wọ bí fọ́tí tàwùsì lápẹ̀rẹ̀ ẹ̀rì owó jẹ́ lókè tọ́ọ̀rù owó ládìyà. ọlọ́wọ́ bá wá kúrò ìwà pàmpẹ́ sàlìkà ní àdéhùn kọ́ọ̀dù láìsà àlẹ́yìn náà fílẹ̀ ó ń fi yé náà tẹ̀bi ẹ̀. ẹ̀rí wọ́n ní kò sí owó tó sún wọn débi ìwà yìí orí pé wọ́n sọ jáde lẹ́nu yìí pé lẹ́yìn tá a lè rẹ̀ fi lọ́mọ bí yé rẹ̀ tẹ̀lé ìlú. àwọn lábáwá ká bá rẹ̀ jẹ kọ́sẹ́sẹ̀ lọ́rùn wa ẹ̀wọ̀n tẹ́lẹ̀ bí ọba sọ yìí pé owó kẹfẹ́ nílò òun rẹ̀ <laughs> kẹfẹ́ nílò òun sábò tuntun. wọ́n ti jẹ́ bí wọ́n gbóhùn parọ́ sọ́dọ̀ ẹ̀ tó fi jíṣẹ́ yóò di bẹ́ẹ̀ òbí yú lẹ́ ni wọ́n. àwọn tí wọ́n lè ka ohun tí wọ́n há yẹn tó o sì lè kọ́ náà bá rẹ́ wọn jẹ kò lè sẹ́sẹ̀ kẹ́kẹ́ lọ́rùn àbí mi ò kọ́ wọn. abọ́là kò. ẹ̀rí. wọ́n léwu tó gbé wọn lórí kí wọ́n máa fi irú ìjàmbá yẹn tá a ti gbé kọ̀ọ̀kan àbí agbéjì lẹ́rù sí lọ́wọ́ aláàzà olóògùn wa. wọ́n ní pé wọ́n sọ wípé kọ̀ǹsẹ́tẹ̀ lọ́rùn wa ń gbé sí wa tá a bá jẹ dúkìá lárúbáwá mọ́lẹ̀. <laughs> kọ̀ǹsẹ́tẹ̀ lọ́rùn wa. ẹ̀ẹ́dọ́lọ́ọ̀ ti délẹ̀ nọ̀kú wa nìyẹn ọlọ́run ọba àlekẹ́lá sọ yìí pé ọ̀yà kò lórí alọ́lá yìí ní kẹ́sìmà. wọ́n wá ń dáadáa parọ́ mọ́ lọ́wọ́ kọ́lọ́wọ́ ọba ló ti lẹ́sọ̀ bá wọn pé àwọn lè rẹ́ lọ́wọ́ á jẹ wàhùn yà àlàmú ọ̀ àwọn náà ti mọ̀ kọ́ parọ́ làwọn ẹ àwọn ẹlẹ́ pọ̀ yìí pé ọ̀rọ̀ táwọn sọ yìí àdá omi. wọ́n sì dáadáa pa ìsìrẹ̀ irọ́ ìyẹn ni pé irọ́ yìí wọ́n dáadáa pa arọ́ rẹ̀ ní ìsìrẹ̀ yìí. Tí kò sí pọ́lọ́wọ́ bá Subhanahu wa ta'ala ó ṣe léèwọ̀ fún wọn pé wọn kò gbọdọ̀ jẹ dúkìá onídúkìá mọ́lẹ̀ illa ní haqqiha àfi lọ́dẹ̀ tọ́tọ́. ṣùgbọ́n wàá yíṣẹ́ wọn fún fọ́ọ̀mù kò ṣùgbọ́n ìjọ tí máa ń jẹun ẹni wọ́n. tí wọ́n bá láwọn kankan tí wọ́n bá tún ṣeré kan wọ́n láwọn ọ̀gá bọ́. bọ́lá wọn ṣeré nìyẹn. روى عبد الرزاق أن رجلا سأل ابن عباس قوم قهد òun ni pé ìjọkẹ ni wọn ti máa ń dé etí òtútù òun èdè òtútù kẹ irú bí wọn ti ṣe fún afáwa abdullahi musalam rọjò aláwọ sàlámù àfáà ni wọn bọ sí láàrin wọn. ìgbà tó wà ní kọgbà ìsìlámù tó bá ní ìsàfàmù. afọwọ́ sílẹ̀ ìfúrúsẹ̀lẹ̀ ọ̀dì aláwùsọ̀lá àti wọ́n sọ fún àlẹ́ni sọ́lọ́ lọ́wọ́ àṣọlá oníṣọ́ra àwọn ìyàwó ní kọ́ọ̀mù gbòhùn ìjọ tó ṣe yí pé máa ń ṣe yí máa ń tu ni o wọ́n sọ fún adégún wọ́n tún lè rí òògùn wọ́n o báwọn yìí ò rí nìyẹn èyí ọlọ́run ní kọ́sà wò níbẹ̀ ó ní olùmọ̀wọ́ bọ̀ òun sí òun ṣùgbọ́n tí wọ́n bí gbọ́gbọ́ òun gba Islam òun sí wọ́n tẹ̀ sálà òun tẹ̀ zílá wọ́n sọ kalẹ̀ jìnlẹ̀jìnlẹ̀ kódà wọ́n sọ ọdún olódò wọ́n bá sọ bẹ́ẹ̀ pé káfá kó sínú yẹ̀wò wọ́n wá ké sáwọn yẹ̀wò ni. Abdullahi ibn Salam rọ́jà lọ sàlá àdúgbò lẹ́sìn iye pàtàkì onídìtọ̀ kíní kan wọ́n sábẹ́ rẹ̀ sí ìròyìn ẹ̀. bá a fáwọn ọ̀sẹ̀lá ibùdó sàlámù jáde nìyẹn. wọ́n bá ní ashhadu allah ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. ó wí bẹ́ẹ̀ báyìí wọ́n bá tẹ̀ sí o. wọ́n ní ọ̀sẹ̀lá ibùdó sàlámù táwọn ọmọ olódòrí iye jáfùjáfúrí ẹni yẹ̀yẹ́ ni. wọ́n yí kù ó sì máa ń tẹ̀lé sáwọn ẹlẹ́gbẹ́ ayé nìyẹn àwọn tó wò sí lórí òdodo tó bá ọba wọn ti mọ kò sí wo òní pẹ ọ irú ẹlẹ́sìn sáwọn ẹlẹ́gbẹ́ olóṣèlú o. tí ọwọ́ bá ṣe ṣe ti pàtì àbí wọ́n jà àwọn kápọ̀tì yàtọ̀ ẹni wọ́n jí lálẹ́ wọ́n làwọn ò jí àwọn ọmọ lónìí. ìṣèlú máa ń ṣẹlẹ̀ ni ẹ̀ báwọn yẹ̀wò ti ṣe nídìí ẹ̀sìn kọ́ wọ́n kò fi tòlé wọn. wọ́n ládé kí wọ́n tún dé òkú wọn abdulrazak látọ̀dọ̀ sọ̀tọ́à bẹ́ẹ̀ni ẹ̀sìn. أن رجلا سأل ابن عباس رضي الله عنه ولا رجل كان عبد الله بن عباس ليري فقال إنا نصيب في ضرب من أموال أهل الذمة حتى جاكتا إيه قل يا وانت الجاكو دوك يا أو أهل الذمة أو قريب عمل قوانية وعتريوة قال ابن عباس تقولون ماذا؟ عبد الله بن عباس قال وتقولون ماذا؟ كلا ينصنع قال نقول ليس علينا بذلك بأس ee tẹ bá jáde ẹ̀wọ̀n fún tẹ bá kẹrẹ ẹ̀wọ̀n tẹ káde ẹ̀wọ̀n ọ ibẹ̀ ni ó ti máa yọ ayé pé kì í ṣe dídá pé níṣe sí àwọn bàtà káàbíà yìí bọ́n tàṣàbà àbí òwe ọgbà rẹ̀. bí yẹn náà bá ti jàmbá bí wọn ó ti dára wọn. àbọ̀ ọ̀sìn lọ́dún bá ti wá sọ wípé a irú náà bàtà káàbíà ń wílẹ̀ yìí náà wí tí wọ́n sọ pé lẹ́sà àlẹ́ náà fi lọ́wọ́ sí yí náà tẹ̀lé ká kó wo alárúbáwá kakó lẹ́nu a ti jàmbá mu ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn wa dára síbẹ̀. Adaw. Adaw jizyata. Lam tahilla lakum amwaluhum. Lam tahilla. Lam tahilla lakum amwaluhum illa bisibi anfusuhum. Bẹ́ẹ̀ni, àwọn alòsígbọ̀n yìí tí wọ́n bá ti sẹ́ ìsákọ́lẹ̀ wọ̀ dúkìá wọn ọ̀sẹ̀ tó fún yín mọ́ ọ àyàfi sínú wọn bá tù sí tí wọ́n fún yín lókun wọ́n lé ìgbà yẹn ọlọ́run ọba wa sọ yìí pé bàlá wọn awọ́fà bíi áhùndé. ọlọ́run ní bí kò ṣe pé ẹni tó bá fi àlùkà wà ní ẹ̀. ẹni tó bá gbé àlùkáwá ní ẹ̀ gbà fipamọ́ káfíńsì lọ́wọ́ ọ̀sán kámágbàgbé pé ìṣesí nínú ìṣesí ìbùdẹ́ẹ̀kì òun ni kọ́rọ̀ dìrọ́ yíyà àlùkáwà ni àti jíjà gbàgbà fipamọ́ àbí ìbùdẹ́ẹ̀kì kí ni kásọ pé ẹ ti yẹ iṣẹ́ ìfáàkù ti wà lára ẹ̀ bí kò sí pé ẹni yóò wù tọ́ba pé àlùkáwà díẹ̀ wọ́n sàkọ́ tọ́wọ́ apáyà. لكن من أو من أوفى بعهده واتقى منكم يا أهل الكتاب الذي عاهدكم الله عليه من الإيمان بمحمد صلى الله عليه وسلم إلى إلى بعثة إلى بعثة كما أخذ العام يتوبوا لديه ẹni tó bá fi àlùkáwá díẹ̀ nínú ẹ̀yìn bàkàtà bíà tó tún wá fáyà àlùkáwá ni tọ́bọ́lọ̀ ọ̀bà ṣe kí làlùkáwá ni náà òun ni àlùkáwà ní ìdígbàgbọ́ sàǹdẹ́bì sallallahu alaihi wa sallam nígbà tọ́lọ́ bá gé dìde. gẹ́gẹ́ bí ọlọ́run ti gba àlùkáwà ní lọ́dọ̀ àwọn àǹdẹ́bì àtàwọn ọ̀jọ́ wọn bẹ́ẹ̀ pèsè ẹgbàá gbọ́ ẹni tó bá fẹ́ àlùkáwà rí. tótó wá fáyà bọ̀hárìbọ̀ lọ́ọ̀hìn àwọn ìwọ ọlọ́wọ́ ọba ọ̀fáyà rẹ̀ òfìlẹ̀ wọ́n sábà àtọ́ àtàwù lánàá rẹ̀. yìí lè bá tó tẹ̀lé ìlànà àdébí àtẹ̀lé ààrẹ tí wọ́n fi gbá àdébí dìde àdébí tó parí àwọn ọ̀rẹ́ sí ọlọ́run tó ti jẹ́ aṣáájú gbogbo abara àyédèlọ́hà yóò ṣe gbọ́lùmọ̀ sáfẹ́. ọlọ́run ọba bá gbé fẹ́ sí àwọn ẹni tí wọ́n ń báyà tóbi ìlànà a sọ̀rọ̀ àtẹ̀síwájú ọ̀la ìṣàlọ́ kábàdìbẹ̀rẹ̀. Gracias, por su, su عليكم الصلاة فلی ہو کیا تب لو ہزار کی شاہ دونوں ہو سکوں وہیں پہ وہ لے کی ẹjọ́ kẹwọ́ balẹ̀ sí tí wọ́n lè kí jẹ́rẹ́ nígbà tí wọ́n fi aṣáájú lọ́wọ́ wọ́n lè kí káwá gbìyànjú ká padà ṣàlàyé fún ọkọ dídé wọn rí pé ó lè wáyé bẹ́ẹ̀ orí àfọwọ́ àwòrán olùjẹ́bẹ̀l rọ́bì ọlọ́ọ̀fù ṣàlàyé wọ́n máa ń ṣe òun pẹ̀lú àgbẹ̀bí sọ́mù lọ́ọ̀fà lọ́sọ́lá yòó ìṣá wọ́n wá padà sílé wọ́n á wá lọ kí wọ́n ìṣá ìyẹn fún àwọn ará ilé wọn kọ́ ọ̀bọ̀n á tún sì bọ́ mu. ẹnì pé tàbá béèrè béèrè lọ́wọ́ tí wọ́n náà yìí pé irú táfà àmọ́ ààbò kí yẹn sí nẹ́fìlà ní àbọ̀rẹ̀ yẹn ẹ̀yá dáhùn. nẹ́fìlà láàpè àdẹ́sọ̀ tó lọ́wọ́ yẹn lẹ́yìn àdẹ́sì láéláé kọ̀sẹ́ni tẹ́lu rẹ̀ gbàdúrà gbogbo àtàwọn àǹkálẹ̀ láì gbé nẹ́fìlà lọ́yẹ̀ tẹ́lá àwọn ará ilé wa kírun ọ̀rẹ́ yẹn nígbèrè ọ lẹ́yìn wọ. síbẹ̀ láti rí i pé yàjúùsù àbí tàjúùsù sọláàtù àlèbò kẹrìndì kálífà àlèbò tàdé fìlì ọ̀sẹ̀ tọ́ ọjà tí pẹ́ẹ́lí tí kírun ọ̀rẹ́ yẹn lé wọn lè fi lẹ́yìn ẹni tí sẹ́kìrì ọ̀ ìyẹn náà fi là ṣùgbọ́n tí ẹni yẹn tẹ́bìrì ọba wa balẹ̀ sí i sọ ọdún fi balẹ̀ sí ṣùgbọ́n kò sí láì láti sọ pé báyà kó kírò jàmá àti ẹ̀ nígbà wọn kí àtàwọn lọ́wọ́ inṣàlá ọlọ́wọ́ gbà àwọn ẹ̀rọ sọ pé hadith yẹn lálọ́ ló gbà yẹn ẹ̀sìn hadith yẹn sọ yìí pé láǹsọ̀ láta ìlà òkè ìmọ̀ sí sọlá ọ̀là sọláta ẹlẹ́lẹ́wẹ̀sùbà yẹ ọ̀rẹ́ yẹn nìyẹn lọ́dí ẹ̀sì mọ̀sùbà náà lọ́wọ́ afẹ́ ti kéde o lọ́fẹ́ kí ẹ̀ wọ́n sì kí lẹ́fìlà lọ́wọ́ ó lè kí ọlọ́wọ́ gbà káwá sàlàyé kókó fi yé náà. aleykum salaam wa rahmatulah. bẹ́ẹ̀ sísè yẹn ti pọ̀. ọ̀sẹ̀ tán ọwọ́ àti òfin ẹ̀ka fara wa fẹ́ tó kà pé àwọn dábàá abúlé wọlé wọ̀de ọgbọ́dọ̀ jẹ́ ní ìwà dájọ́ jẹ́lẹ́sì. ìṣàbáfíkárì nínú tíra rẹ̀ kékeré tí wọ́n máa ń kà yẹn níwájú ìwé ìfẹ́lẹ́ wọ́n ní alikọ́ọ́lì nínú ẹ̀dí ìdìlkọ́ọ́lì ẹni tí ò bá lẹ́sìn wà ìpínlá lólùmọ̀nàkìbí lólùmọ̀nàkìbí táwọn yẹn bá sọ pé ẹni yẹ yẹ pàtàkì àìsí lọ́hùn gẹ́gẹ́ lórí bí wọ́n bá ní àmọ́ náà lónìí wọ́n lè jàmbá lọ́la torí kò sẹ́sì tó máa kọ̀ tó wọ́n. òbó ti rẹ̀ tó wà ń tó wọ́n bẹ́ẹ̀ ó jàmbá náà sí wà ń tó wọ́n. ṣùgbọ́n àwọn agbọ̀dọ̀ tó rí ẹ̀kẹ́ ẹ̀rọ pé àwọn ẹni ilé ẹ̀sìn láwọn ọ̀nà òun lòun máa bá ṣe àwọn lọ́rẹ́ ilé dúró òbó ti yé. eléyẹ yóò máa já sí pé wàlẹ́ kò wá àfikún nígbà gbòdodo gbogbo àwọn ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ ṣáájú wọn padà kábàámọ̀ kẹ́yìn wọn gbọ́dọ̀ wá fi jàmbá àdìrí lọba padà yá wọn fi jàmbá ọlọ́pàá òkè wọn sì wọn sì bẹ́ẹ̀. náà wàhálà ìfowópamọ́ náà. káwọn èyí kọ́kọ́ fún lásán náà lè kò sí wàhálà yẹ́sì lọ́wọ́ gbà. bẹ́ẹ̀ wítìrì bíi ìlànà èké ìgbà lè òun rí dáadáa yọ ọmọ wa jẹ́ bíi tìrì bíi sẹ́yọ̀ fẹ́fẹ́ ẹ́ sẹ́yọ̀ sí kù. láàrin ọmọ bíi ìṣẹ̀rá sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ dá máa jẹ́ gbogbo kéèyàn fún ìlà kò sí ìṣẹ̀rọ̀ ọ̀tọ̀ ìyẹn lè fi ṣùgbọ́n méjì ní ọ̀jẹ̀ kò gbọ́dọ̀ sí méjì rí mọ́ méjì méjì lè yọ̀ wá. náà ọ̀yà. kí ẹ jẹ́ dẹ́bi. <laughs> ewu tó sọ súnlẹ̀ ní kí yẹn jẹ́ ẹni tí wọ́n máa tẹ̀lé lánàá débi ṣùgbọ́n pé wọ́n pè yẹn lé kọ̀ọ̀kẹ́ kọ̀ sọ súnlẹ̀ kọ̀ bó ti rẹ̀ Aleykum salaam ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ọba jáde fẹ́ ni yóò gbádùn pé bó ṣe máa ń sọ láyé ẹni ẹni yẹn irúfẹ́ ẹni yẹn àlùwalẹ̀ yẹn ọ̀kan tó bá ti ṣe ó ti tán alákìrù lọ kò bá dẹ̀ sí aya tó lórí o rọ̀bọ́ ti yẹn gbẹ́ni tó ń sàtọ́ fà ọlọ́jẹ wà àbójẹ yìí àti wíwí báyìí rẹ̀ ó wá ń yàtọ̀ tí wọ́n máa ṣe rẹ̀ rí ọlọ́run fún gbẹnu rẹ̀ ọ̀rọ̀ tí ó lè rí ṣe kiri o tí ó lè rí kiri o wọ́n pé yìí kan ní òsè ní òbí ní sáré wà lámọ́ ìbọn kẹta àti báàgì. wọ́n á ní kòkòrò kan láti. ìbéèrè tó bọ̀ ìbéèrè aago márùn náà lọ ẹ̀kọ́ jẹ tààrí tẹ́lẹ̀ wọ́n sì yẹ kó sọ́ọ̀bù légèrè o bíi five five fifteen pé ọ òṣìṣẹ́ lọ gbàlẹ́ o ọ òṣìṣẹ́ lálẹ́ ẹ ẹhẹn ẹsẹ̀ ní márùn lójú ẹ pípẹ́ bó pípẹ́ yẹn náà lọ́tọ̀ lẹ̀ fáìfù yẹn náà lọ́yẹ kọ́ jẹun kìí sòrò lọ́yẹ kọ́ jẹ fáìfù lọ́yẹ kọ́ jẹun bí wọ́n ti gbòòyìn kọ́ parí ẹ̀ sílé fáìfù fifty ọlọ́wọ́ ọgbà àyíṣà ọ̀rọ̀. náà. ẹ kọ ẹni tí ọ̀ka sáwù. ọkè sí ní ọba ká sáwù tí kò láwẹ̀ ó láwẹ̀ ṣùgbọ́n ládàá rẹ̀ ò ní pé pérépéré. ẹ̀rí ẹ̀rí táwọn ọ̀rẹ́ bàbá wa lè máa sọ pé àgbà ọ̀yọ̀ máa kà sáwù tí báwọn ọkùn kan ọ̀sán lò. wọ́n fẹ́ kí gbogbo ládàá yẹn pé. because àdìsí àdébí sọ́lọ́lọ́ àṣálá ń sọ wá nípa àwẹ̀ náà lọ́wọ́ àpá sáwù àbí ìwúrọ̀ àlẹ́ ìgbẹ́ tó bá gbàgbé rọ̀mọ̀ náà tó nígbàgbọ́ sọ́lọ́ o tó dẹ̀ bí àgbìyàn ní rẹ̀ sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀. irú ọ̀rọ̀ yẹn náà ló tún wà yìí ké ìgbẹ́ tó bá kí ásámù yẹ òun ni ó fi sí àwọn rọ̀mọ̀ náà ẹni ó bá kí tó nígbàgbọ́ sọ́lọ́ o tó dẹ̀ bí àgbìyàn ní rẹ̀ sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti sáájú ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀. ìyẹn wà náà rẹ̀ ọwọ́ àṣekèrè ọwọ́ àṣekèrè ọdí yẹ ọyọ fẹ yé sálẹ̀ lápẹ̀rẹ̀ ọwọ́ àṣẹjẹ tí bá ńlá ẹ̀jẹ̀ àkọsọ̀lẹ̀ ọyẹ kó sí inú rẹ̀ kọ́ máa tún dànù títí sígìdì ìgbẹ̀rẹ̀ ṣàwọ̀. ẹ o lè fi bó bọ́yọ̀ fi sọ ilé kan ẹnu rẹ̀ wá fẹ́ ẹnìkan tó ti mẹ́rin láàyè ha. àwọn létí à. ọgbọ́dọ̀ jẹ́rìí ìwọ tó yẹ tó ń bọ̀ abalẹ́ tó fẹ́ parí ìjà ni pé sábà ń ṣàtúnṣe láàrin àwọn ìyá mi méjèèjì ìyá òbí mi méjèèjì náà wọ́n di yé ńlá ni àbá abéèrè o bí irú wọn náà wà bẹ́ẹ̀ gbà tí ìyàwó kẹ́ fi wú ọkọ ẹ̀ ọkọ yẹn wàá sọ ọwọ́ sọ fún àfa àkìló rẹ a ah, ìsọkúsọ nìyá ni sọ ṣé ìsọkúsọ wí ọ ìsọkúsọ ni ọláìkọ̀dá èyí náà ní sùúrù fún wọn ò bó ti yé ìbá wọn á sọ pé ọlẹ ẹgbẹ ẹẹ iye owó mi owó ọ̀fẹ́ wá látòdì lọ wọn ò bó ti yé lẹ́ẹ̀rì àìwí rẹ o irú eléyìí wọn ní o ọgbọ́dọ̀ jẹ́rìí irú kẹfẹ́ ẹgbẹ́ bàbá bá ní ọlọ́wọ́ rẹ̀ lọ́wọ́ nǹkan bí àwọn ìyá mi àti bàbá mi ẹ bá wa yẹjú àti sábà wa yẹjú bá ní kúrò ní tó dé yóò wí nìyẹn náà. wọ́n lè bí ìgbà ti sọ́lá bó ti pa kankan ọ̀sẹ́ni tó gbọ́dọ̀ sẹ́ náà méjì náà. Ẹ̀yà. tí wọn wò bá tó lórí o a kò ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa tọ́ka ẹlòmíì máa bọ́ bẹ́ẹ̀ jù lọ. ẹ̀yin sì gbọ́ kótó bóòlù ẹ̀yin sì gbọ́ kótó ẹ ò ní òkú bẹ́ẹ̀ sí yọ wa òkú bá rò sí wa òun lọ́kọ ohun tó ṣe tó fi ta fún tí ò rò ní ti lọ. wàhálà fún sàlátù lọ́wọ́ kan. Okay èyí ó ti kábàlà ní tí ẹ bá fẹ́ jọ ìlú ìyọjú tẹ̀sí fọ́bọ̀ tó bọ̀ wá. èyí ó ti aláwọ̀ gbà lásán èyí ti ti wọ́n lọ sọ sẹ́lá ń sọ wípé ẹni tó ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kú ìfẹ́ ọlọ́run á sàlẹ̀ sí ẹ̀sẹ̀ ojúkòkòrò dáadáa fún ẹ wọ́n má ṣe bẹ́ẹ̀ bọ̀ kí yẹn ti sá lóòótọ́ wà pé arínú àwọn sálà pé pé yẹn dúpọ̀ á kẹ́yìn báyìí yọ́ máa fẹ́ yìrì lọ tí ó fi débi kéré ìlú mọ́hẹ́ yẹn tọ́ba láti bá rò tó ti kọjú dá kí lọ́ọ̀bẹ sílẹ̀ àlọ́ aláyẹ̀ rí bọ̀ kì í sì wọ sáfúsẹ́ ìyẹn dẹ̀ sì ẹ̀dá tí ó sì padà wọ tọ̀tọ̀ bá ṣe pé bẹ́ẹ̀ ni ìyẹn dẹ̀ sì wò gbọ́ pé bóyá ní ilé àlùwàlá ló ti máa rò kú bẹ́ẹ̀ à ìbọn kan ni mo lè fi bá kiri ọ̀hún wàhálà. ọ̀yà. èèyàn dáhùn tó bá jẹ́ dẹ́sílà wọ́n tó bá jọ́ rẹ̀ yẹn. ẹ sì ṣàrọ̀ ẹ sì kódà bẹ́ẹ̀ sì jẹ́jẹ́ tí wàá fi gbọ́ àbí tẹ̀ kí ròyìn Allahu akbar tí wàá fi gbọ́ pé àádẹ́lu wálá tó sọ̀lẹ̀ rọ̀bọ̀ ní pé ẹni yìí kéwú tó tọ̀ ìjọba jẹ́ dẹ́fílà ẹ̀ dà wọ́n lówó ọ̀rọ̀ tí ilé ọmọ adàbí ìjùrẹ́jù tí ìyá rẹ̀ ọ̀dà 现在，比如说。